ara mi rírí lọ́dọ̀ ìjọba nàìjíríà ẹ̀yin ìjọba nàìjíríà èwo la wá dé kò ṣe wá yé wa mọ́ rárá báyìí ẹ̀pọ̀ wo la ẹlọ́wọ́ tuntun jáde sówó tuntun lélẹ́yìí báyìí ẹ wá kun owó ní kọ́lọ̀ àti kọ́lọ̀ láfi máa ra gàrí báyìí àti kọ́lọ̀ láfi máa ra ráìsì àti kọ́lọ̀ láfi máa tọ́ máa ẹ̀yin ìjọba nàìjíríà èyí tẹ̀tàn wá tó gẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin mọ̀ríbú ẹ̀jẹ̀ àrùn àwọn ìjọba nàìjíríà yìí kò ní dáadáa fún wa wọn kún owó lárọ́ wá lọ́wọ́ tuntun jáde ẹlẹ́gbẹ̀rún wà ìyàtọ̀ àti tẹ́lẹ̀ àti ti ìsìn báyìí ẹ̀rí báyìí ìwọ tí yàwó sí ìdọ́dọ̀ rẹ àsìkò dìde báyìí àsáwọn tí wọ́n ń pé káṣe yorùbá dé tàn ká pín àti wọ́n fẹ́ gbà á kúrò lọ́wọ́ ìyá ni táwa rò pé èèyàn bú ni wọ́n àsìkò dìde táwa mọ̀ wọ́n lò táwa mọ̀ wọ́n láláàánú báyìí nísìnyí ẹ mẹ́tì á pé o ẹ mọ̀ pé èèyàn máa ń gàrí títí máa ń funfun àsìkò ti dé báyìí ó mu gàrí láàárọ̀ ọ̀sán lálẹ́ ó sì máa ṣúwáìtì wọ́n gbé ẹlòmíì dọ́sípítà níbi láti kó ń bọ̀ yìí wọ́n ti fi wọ́n ti fi hàn wá bọ̀ yìí ẹ̀yọ́mọ nàìjíríà ẹ̀dá kan àwọn ọjọ́bá ní ìṣẹ̀nà ń tàn wá ẹ̀jẹ̀ aronúkúbàdà ẹ̀jẹ̀ aronúkúbàdà báyìí ilẹ̀ yìí náà fojú ara yín rí ẹ̀dá kan kí ìyàtọ̀ dáhìlà ẹlòmíì ọ̀jẹ̀ lálà ṣe ìyà yóò rò wípé ogun ìdílé dáhìlà àbí àwọn ọmọdé wọn ò ríṣẹ́ rárá oúnjẹ wọn kọ̀ wálẹ̀ rárá ẹ̀rẹ́kùn owó ni wá kù tẹ̀ tó wá ń pààrọ̀ tẹ̀ ẹ̀rí pé rí yíyí dànù